ẹ̀yin èèyàn lé èyí tá a tún gbọ́ yìí ó tún lágbára o bí a ṣe gbọ́ o wọ́n ní àǹtí wàhálù wọ́n ní wọ́n lọ sí ilé àwọn àǹtí wa church ẹ̀mẹ̀ pé wọ́n ní family house wọn ni wọ́n wà wọ́n ní wọ́n lọ bá wọn bẹ̀ o lórí ọ̀rọ̀ ọmọ tí wọ́n ń wá ẹ rántí pé a sọ fún yín pé ọmọ cousin wọn tó wá láti ìlú èyìnbó wọ́n jọ lọ sí mọ̀ wọ́n nígbà tí wọ́n dẹ̀ wọ inú mọ̀ wọ́n ní wọ́n fi ọmọ ẹ̀ sílẹ̀ sínú mọ́tò wọn tan AC fún ọmọ yìí wọ́n ní tí wọ́n máa padà wọ́n ní wọ́n rí ọmọ ẹ̀ nínú mọ́tò mọ́ wọ́n ní àwọn àti bodyguard wọn náà jọ wọ inú mọ́ọ̀ lọ nítorí nǹkan tó lọ rà pọ̀ wọ́n ní ìgbà tó máa jáde wọ́n ní ọmọ yìí ti disappear nínú mọ́tò. No wọ́n ní nǹkan tí wọ́n fi gba ọ̀dọ̀ àǹtí wahem lọ nìyẹn tí wọ́n lọ àtàkẹ́ wípé tó bá jẹ́ pé òun ló gbé ọmọ ọlọ́mọ kó tètè gbé síta ẹ̀yin èèyàn lé ṣùgbọ́n èyí tá a tún wá ń gbọ́ nìsín ni pé ni wọ́n tún gba ọ̀dọ̀ àǹtí wa chọ́ọ̀chì lọ tí wọ́n lọ sí family house wọn torí wọ́n ní gbogbo àwọn olórí wọn ni wọ́n ti kúrò ní olórí mansion èyí tí kábíyèsí rà fún wọn nígbà tó jẹ́ pé oríṣiríṣi nǹkan ni wọ́n rí so wọ́n ní ìgbà tí wọ́n dé family house àǹtí wa chọ́ọ̀chì wọ́n ní màmá àǹtí wa chọ́ọ̀chì wà nílé wọ́n ní wọ́n dẹ̀ ń bi wọ́n lọ́rọ̀ yìí pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n dẹ̀ ṣàlàyé fún wọn wípé ọmọ yìí ọmọ cousin òun ni àwọn àti ẹjọ́ lọ sí mọ́ọ̀ ni ìgbà táwọn dẹ̀ wọnú mọ́ọ̀ àwọn fi sílẹ̀ nínú mọ́tò àwọn ò dẹ̀ bá ọmọ yìí nínú mọ́tò mọ́ nígbà tí àwọn padà dé wọ́n ní màmá àǹtí wa ṣọ́ọ̀ṣì ní pé ìgbésẹ̀ wo ni wọ́n ti gbé wọ́n ní wọ́n ti lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n wọ́n ní kí ni ìdí tí àǹtí wahar fi wá sí ilé àwọn tó wá ń pariwo ní lórí ọmọ tó sọnù wọ́n ní àǹtí wahar ní pé ara ń fu àwọn sí àwọn olórí ìpè nítorí pé àwọn náà máa ń ṣe irú iṣẹ́ báyìí. Hey, hey ẹ̀yin èèyàn lè rí pé yìí lágbára so àǹtí wa áàrù ẹ̀yin náà lè máa ṣe pé ara ń fún yín sí èèyàn kan nígbà tó jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ẹ ti ṣe nínú pálàsì yẹn ó ní kẹ́ ẹ máa ṣe nǹkan bí ẹ̀yin ṣe pé ara ń fún yín sí èèyàn kan honestly ìwà yín ò dáa ìwà yín kò dáa àǹtí wa áàrù tíwà yín bá dáa ni ẹ ní máa sẹ́ pé ara ń fún yín séèyàn kan ipe nítorí pé nǹkan tán máa ń ṣe nìyẹn allegedly bá ṣe gbọ́ ni o ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ ọmọ yìí wọ́n ti lọ bá àǹtí Wahab náà tó ti pariwo lọ sọ́dọ̀ àǹtí Wahab ní ìsìn ilé àǹtí wa chọ́ọ̀chì náà tún lọ tí màmá wọn ní kí ni ti àǹtí wa chọ́ọ̀chì lórí ọ̀rọ̀ ọmọ tí wọ́n lára ń fún àwọn sí àwọn olórí wípé nǹkan tó ń ṣe láti joy ni ó jẹ́ kára máa fún kí ni nǹkan tó ń ṣe láti joy wọ́n ní kẹ́ ẹ jẹ́wọ́ gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ti ṣe ẹ̀kọ́ ẹ̀ jẹ́wọ́ bóyá àìjẹ́wọ́ yín ló fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ ọlọ́mọ bá ọmọ tí ò mọ nǹkan kan innocent boy ẹ kó ọ̀rọ̀ tí yín ẹ lọ kó bá ọmọ ọlọ́mọ ẹ rí pé ilé ayé yìí ẹ̀rí pò gbẹ́gẹ́ ẹ̀yìn èèyàn wa àfi kí ọlọ́run elédùnmarè kó máa ṣàánú fún wa ní ọwọ́ àwọn èèyàn báyìí ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola TV. Mashola TV ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́ dáa. Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín o ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣe ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so dat a bá ti post any gist ẹ̀ máa rí à ń sọ yorùbá lórí channel yìí nítorí pé a àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola TV ọlọ́run elédùnmarè á yín sókè o ọlọ́run elédùnmarè á gbogbo yín lọ́wọ́ òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. so wọ́n ní màmá àǹtí wa church wọ́n ní nǹkan tí àwọn lè sọ fún wọn ni pé kán lọ sọ́dọ̀ ọlọ́pàá kí wọ́n lọ fi ọ̀rọ̀ yìí tó àwọn ọlọ́pàá létí wọ́n ní wọ́n ti lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá ẹ dẹ̀ ti sọ fún bàbá wẹ̀rin ńlá lórí ẹ̀ àwọn ti sọ fún wọn òkè ẹ fi ọ̀rọ̀ sílẹ̀ náà ẹ ní láti máa na ìka àbùkù sí àwọn olórí pé àwọn náà gbé ọmọ ipe àwọn ọlọ́pàá wọ́n á ṣe investigation wọ́n á mọ ẹni tó gbé ọmọ ipe kí wọ́n fi ọkàn wọn balẹ̀ wọ́n ní bí àǹtí wa chọ́ọ̀chì ṣe bẹ̀rẹ̀ sí pariwo nìyẹn ẹn tó bá jẹ́ òun ló gbọ́mọ kó gbọ́mọ síta o òun ò fẹ́ wàhálà o ọmọ ọlọ́mọ ni o òun o òun o òun ò rírú nǹkan báyìí rí o ẹ̀yin èèyàn lé wọ́n ní màmá àǹtí wa chọ́ọ̀chì ní kó máa lọ pé ọlọ́run á bá wọn wá ọmọ yìí ọlọ́run á ṣe ń rírí nígbà tí wọ́n ti sọ fún àwọn agbófinró pé wọ́n á ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn la ní ká wá torchlight ká mú wá sí etí ẹ̀yin ará alẹ́ alẹ́jílẹ̀. so tá a bá tún gbọ́ update lórí ẹ̀ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ ṣùgbọ́n wọ́n ní gospel ní òun ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ ọmọ kó má ẹ̀fà wá sílé o mọ́ láti wá máa wọ̀nù lórí ọmọ lọ́mọ nítorí pé kò kan òun ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o happy new month to you all ọdún oṣù ayọ̀ ni oṣù yìí máa jẹ́ fún èmi àti yín ní agbára ọlọ́run gbogbo àdáwọ́lé yín ayọ̀ oríṣi rere gbogbo nǹkan tí ẹ̀ ń wá nínú oṣù yìí ló máa jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run èmi àti yín oṣù yìí oṣù ayọ̀ ló máa jẹ́ fún wa o ẹ ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe àtẹ̀yin tí ẹ̀ ti subscribe ọlọ́run elédùnmarè àbá mi gbọ́wọ́ yín sókè o òkè òkè ní ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí adúpẹ́ àdẹ̀nífẹ̀ẹ́ yín ní mashola gist gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe ten like ten share ten comment gbogbo ẹ̀ lárí ẹ̀ ṣe ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up ẹ dẹ̀ má gbàgbé kí ẹ subscribe ẹ̀yin tẹ́ bá ti subscribe Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.